أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí lórí àánú rẹ̀ tó pọ̀ lórí wa ọba ọlá torí pé òun náà lọba anabiwa Muhammad. صلى الله عليه وعلى آله وسلم ọlọ́run bá wa kí àwọn ará ilé rẹ̀ ànábì bá wa kí àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn olùtẹ̀lé lánàá wọn rẹ̀ pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí tó fi dọjọ́ ìkìyàmà ọlọ́run bá wa kí wọn. dákúnṣe bí atẹ́nìkan kan wá níkan nínú àwọn olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run dákun sí wa pẹ̀lú wọn sọmọlẹ nìkan pẹ̀lú àwọn ẹni rẹ̀ síwájú. òní òun náà ní òru júmọ̀ tí ti òru ẹlẹ́ẹ̀kejìdínlógún nínú oṣù Muharram ètí ti oṣù alákọ̀ọ́kọ́ ní tí hijira anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó di ẹgbẹ̀je ọdún àtògbèjì ọdún. òní jẹ́ òru ẹlẹ́ẹ̀kejìdínlógún ní masjidu ìlú péjú òun náà ni a sì tún wà láti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ́ wa ètí a máa ń ṣe ní gbogbo alẹ́ júmọ́ àbáyé ètò ìsèpẹ́ nù tíra lọ́lá sàtúrùkùsọ ọ̀nà làǹkà fún wa ètò ìsèpẹ́ sáré fún àlàyé tí a ń kà òun náà ní tí olómọ wa ṣẹ́fọ̀ wa lọ́ọ́lẹ́ alfọ̀zán kí ọlọ́run bá jẹ́ kí ọlọ́kọ́jẹ́ kárí bàbá náà pẹ̀lú rí dáadáa. ibi tí a dé nínú tírà náà ó ní al-asùnfáàní máàrífàtú dínì islam ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì second fundamental ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ńlá láti bọ́ sí láti máa fi àlàyé fún wa ìpìlẹ̀ náà òun náà ni ma'rifatu dinil islam mímọ̀ ìsìlámù pé kí ni jẹ́ ìsìlámù gàgà fúnra rẹ̀ tàríkù dín ìjúwe ẹ̀sìn. al-aslu thani ma'rifatu dinil islam bil adilla ìpìlẹ̀ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì àti ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni mímọ̀ ìtìjẹ́ islam pẹ̀lú àwọn ẹ̀rí tó yẹ kóró yálà ní òsèré ọlọ́wọ́n bá tàbí ní sunna nebúwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. لما فرغ الشيخ من بيان معرفة الأصل الأول nígbà tí olùmọ̀wá àgbà tí wọ́n parí nípa ṣíṣe àlàyé nípa mímọ̀ ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ wa huwa ma'rifatullahi subhanahu wa ta'ala ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun náà sì ní ká mọ ọlọ́run ọba ọba tí yọ jẹ́ ọba mímọ́ ọba tó ga fi òfin olórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ká mọ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ọ́lá lẹ́yìn ìgbà tá a ti mọ̀ tán bil adilla pẹ̀lú àwọn ẹ̀rí ìntakọ̀lá ila bayani al-asifani olùmọ̀wá wọ́n tẹ́lẹ̀ padà lọ síbi ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti mọ̀ bil adillah mẹ́ma ẹ̀sìn islam kékeré jẹ́ islam pẹ̀lú àwọn ẹ̀rí. faqala ni olùmọ̀wá bá sọ báyìí pé al-aslu thani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ma'rifatu dinil islam bil adillah mẹ́ma islam ẹ̀sìn islam mẹ́ma báwo ló ṣe wá báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rí àtòrò àtìbú rẹ̀ àtinú àtìta rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí. thumma arrafahu wa bayyana lẹ́yìn náà òun náà ni olùmọ̀wá wọ́n júwe sáǹpé ní ẹ̀sìn bákan náà wọ́n ti ṣàlàyé ìtumọ̀ rẹ̀ tó màzákẹ́rọ́ màrọ̀ tìbàkù wọ́n wá dárúkọ àwọn ìpele ẹ̀sìn náà. وقوله رحمه الله تعالى معرفة دين الإسلام بلون تيولماوا شيخوا محمد بن عبد الوهاب rahimahullah ta'ala tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn náà ni ma'rifatu dinil islam ad-dinu yuradu bihi at-ta'atu ẹ̀sìn ètò wọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ìtẹ̀lé ìtumọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ tí máa ń wá lábẹ́ ẹ̀sìn òun náà ni títẹ̀lé yòkọ́ọ̀lù láwo yòkọ́ọ̀lù wọn máa sọ pé dáhánà láwo ìdá àtọ̀

wọn a máa gbàlérò sọ pé nígbà míì ìtumọ̀ tí wọ́n gbàlérò pẹ̀lú ẹ̀ ní ìṣirò iṣẹ́ kàmá kí kọ́ọ̀lì ìjà ẹ̀ la gẹ́gẹ́ bó ti wà nínú gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà yìí pé ọlọ́ni pé máàlìkì yaomi dìí olùkápá ọjọ́ ìsan sáàmù àti ọjọ́ ìṣirò wọ̀nyí kọ́ọ̀lù dánáwó dánáwó ìdáhà sábàbò nínú èdè tí wọ́n bá sọ pé dánáwó yàtọ̀ sí dánáláwó tàbí dáná làwọn ni wọ́n bá wí ọ̀tẹ̀lẹ̀ nìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n dáná wo ìtumọ̀ rẹ̀ ni pé àzábàbò ó sì ti rosẹ́ rẹ̀. kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́run ọba ilé gbẹ́lá sọ pé wa ma adraka ma yawmuddin kí ló fẹ́ fi ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò mọ ìrìn ànábì thumma ma adraka ma yawmuddin lẹ́yìn náà kí ló fẹ́ fi mọ́ ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò kí ló fẹ́ fi mọ ìrìn ànábì inú suratul Infitar àyà seventeen sí eighteen. àyè yọ́ọ̀mù ìṣìṣàb yẹn ni pé ọjọ́ ìṣirò yọ́ọ̀mù la tamliku nafsun li nafsin shay'a ọjọ́ tí ẹ̀mí kankan ò ní ní kápá lórí ẹ̀mí kankan wal amru yawma idhin lillah gbogbo àtẹjọ́ yẹn sọ lọ́wọ́ bá ní ṣe. wa qawluhu bil adilla gbólóhùn àfa àwọn tó ń sọ pé mímọ̀ islam bil adilla pẹ̀lú àwọn ẹ̀rí al adilla ayé anamarifa tadini islami mímọ̀ ẹ̀sìn islamu látẹ̀kùnù ẹ látẹ̀kùnù bíi tẹ̀kìlìdì mímọ islam pẹ̀lú islam tá à ń ṣe yìí kò lè máa wáyé o pẹ̀lú ìwà òkọ́sí lásán pé báwo ni wọ́n ṣe mọ islam sí kó ní báwọn bàbá mi ṣe máa ń ṣe rárá o islam kọ́ ní sáà irú islam bẹ́ẹ̀ yẹn kọ́ àfitọ́ ayé pé ṣíṣe tá bàbá rẹ̀ ń ṣe níṣẹ́ ni wọ́n tẹ̀lé ẹ̀rí tó gba múṣemúṣe nínú tírọ̀lọ́ àti nínú súnà ní ọ̀sán sọ́lá. àwọn tẹkùnù bíi tẹ̀hárùn-ún bitakọrọsí min indil insani adiinu laabudalahu min adilatin min alkitaabi wa sunna àníṣe ẹ̀sìn wa tá à ń sọ yìí kò lè wáyé o kò lè wáyé pẹ̀lú pé a kà máa pẹ́ kọ́rọ́ sí kankankan látọ̀dọ̀ ọmọ o bí kò ti pẹ́ sìn tó láti ní kárí ẹ̀rí fún nínú síra tàbí nínú sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam amali insanu alladhi la ya'rifu dinahu ọmọ nìyẹn tí ọmọ ẹ̀sìn rẹ̀ kó ṣe rí wa innama yuqallidu an-nasa nìkan kọ́ sí àwọn èèyàn ni wa yakunu ìmáà bẹ́ẹ̀ sì ni máa nà èyí ń ṣe ni pé bí mo ráwọn èèyàn bí wọ́n ń ṣe nǹkan máa ṣe bí wọ́n bá ṣe ń ṣe ni mò ń ṣe tí wọ́n bá ṣe bá kẹ̀mí náà ṣe bẹ́ẹ̀ sanni bí sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé la takunu ìmáà ẹ má ẹ má sì máa tètè pé táwọn èèyàn bá ń ṣe ni mo ṣe pé táwọn èèyàn ẹni asan náà so asan táwọn èèyàn bá ṣe rere èmi náà ṣe rere nìyẹn ẹ gbọ́dọ̀ síbẹ̀ pé táwọn bá ń ṣaburú ànábì ní kẹ́yìn ojú náà ni o kì í ṣe pé gbogbo téèyàn bá ń ṣe láti kí ni o láàmà fọ́lù rẹ̀ láàmà tẹ̀lé níbẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyàn kọ̀tọ́ kọ́mọ́ ọmọ ẹ̀sìn rẹ̀ kọ́ máa kọ́ àwọn èèyàn kọjá pé gbogbo omi táwọn èèyàn bá ti lọ lọ́lọ́ wàhálà láyé àrífàdé ìnáwó irú ẹni bẹ́ẹ̀ tó bá ń serú sí sí yẹn lọ kò lè mẹ́ ẹ̀sìn rẹ̀ láéláé. wàhálì yunbihi anahu idà sún ilà àyìnbó filikaburi àyìnbóla ha ha ho ha láàdẹ̀rẹ̀. irú ẹni tí ó bá ti mẹ́ ẹ̀sìn rẹ̀ láyé ń bíbáyìí ọ̀tọ̀ tó yẹ fẹ́ nìyẹn ni pé tó bá ti nù sáré bá béèrè lọ rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ yọ sọ pé ha ìmọ̀ ìmọ̀ nígbà tí ọba ti mọ̀ láyé gangan fúnra rẹ̀ sọ pé nígbà wọ àwọn èèyàn kọ́ sí lásán ni. sẹ̀mí tó ná àtàyà kò lóna ṣe é àdì yóò ní mọ̀ kàgbọ́ táwọn èèyàn sọ báyìí báyìí láyé ni o gbọ́gbọ́ tó ń sọ kankan láyé pàkúrì tó hu èmi náà bá sọ tí wọ́n sọ irú ẹni bẹ́ẹ̀ yóò sì jẹ ìyà ní ọ̀dọ̀ àwọn tó ti pọ́n jẹ́ màláíkà nígbà tó bá wú ilé ìfún wọn nínú sàárè torí kọ́ mọ́ bàrí bẹ́ẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa a ní láti mọ ìsìláàmù wa pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́mi ìṣó sì kọ́ wa nù tírà ọlọ́run àti nù súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam. ọwọ́ àjẹbọ́n náà lè ní sáà ni ọwọ́ àpàdé dọ́jọ́ ra yàn lórí ọmọ ẹ̀dẹ́ nìyàn àyìn àrífà ní iná hóbi dàdìlà kọ́mọ ẹ̀sìn rẹ̀ tó ń tẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí min kitabin bóyá nù tírà ọlọ́run aw sunnati rasulihi tàbí nu sunna òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wala yu'rafu hadha illa bi ta'allumi èèyàn wá lè mọ eléyìí lásán o àyàfi pẹ̀lú kéèyàn kọ́ torí pé kíkọ́ báyìí pẹ̀lú àánú ọlọ́run òun náà ni mímọ̀ tí yẹn bá ti ń kọ́ pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú gbára lọ́lọ́run sì lè yàn màmá ètò akọ́tà àmọ̀ lónìí tá a bá fi kó ètò àtúnpadà tá akọ́tà àmọ̀ lánàá á rí pé ńgbà tí ọba fi dọ́là ìṣẹ̀lẹ̀ yọ ọmọ àti púpọ̀ lọ síwájú kí mi àtẹnìkọ̀ kan wá ká mójútó mímọ̀ ẹ̀sìn ká mójútó bá ti mọ Islam wa ètò pẹ̀lú àwọn ẹ̀rí nínú tírà ọlọ́run nínú súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam. tẹ́nìkan ọ̀kan fi ní sọ wípé mo ní o ṣe làwọn náà bá kan tẹ̀síwájú lákàmọ́ àti mo ní ọjà wọ́pọ̀ ọmọ ṣe lábàá sọ sílẹ̀ làwọn náà bá ní ṣe kí ló sọ ẹ̀sìn ní kí n ṣe tí ọ̀gbọ́dọ̀ wá sí béèrè lẹ́nu tiwa lọ́dọ̀ ẹ̀rú ẹni bẹ́ẹ̀ kí ló sọ ẹni kí n mọ́ tẹ́lẹ̀ yìí ẹni kì í ṣe jẹ́rìí kan bẹ wọ́n sọ fún mi pé kì í ṣe torí pé tẹ́rì bá ti ń bẹ ọ̀dájú pé ìṣèlú màá gbẹ̀sán lórí ṣíṣe nǹkan yẹn nígbà tẹ́ ẹni kí n pa ilé yìí ìjẹ́rìí kan bẹ nínú ẹ̀sìn tó ní kí n pa tìbí tọ́ bá lẹ́rìí ń bẹ ìṣèlọ́jẹ́ pé pẹ̀lú ẹ̀rí ti ń bẹ tọ́lá láàfin àtọ́gbádùn yẹn ìtọ́dájú òun náà ni pé kí n lẹ́sàn lórí gbígbèjù sílẹ̀ tì mí tí mo gbèjù sílẹ̀ tì mí ṣe nígbà tó yẹ kó fi ẹ̀sìn ọlọ́run ọba lóní kí n má ìgbẹ́ táwọn yẹn bá kà sí wí láì sẹ́rí inú tírà ọlọ́run kódà bí ọ̀sẹ́rí inú súnà ní oṣù sẹ́lẹ̀m àní bàbá ló ní à ń ṣe é ọtún bẹ wẹ́wò bàbá ló ní à ń ṣe é tí ò ti tó lẹ́nu pé bàbá ló ní à ń ṣe ni. subhanallah kí ti ẹ ṣe ẹ̀rí rárá pé bàbá ló ní ẹ ṣe nígbà tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nípa rẹ̀ tẹ́ ẹ ti gbọ́ nǹkan kan nínú súnà nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ tẹ̀wá fẹ́ pé àwọn bàbá ya olódo ni bẹ́ẹ̀ ni torí tí wọn bá ya olódo ni wọn ò ní máa fi agbárí wọn sọ pé ṣe báyìí láì sí lẹ́rìí kan sọ sọ pé fún wọn ṣe é bẹ́ẹ̀ sì ni ìlú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ òpin sínú báyà rẹ̀ tóbi jẹ́ pé òfúnra ara rẹ̀ ni ọmọ pàpì kọ́ báyìí ní kẹ́ ẹ ti ṣe báyìí ní kẹ́ ẹ ti ṣe tí ọ̀wá sẹ́rì inú tírà ọlọ́run tàbí inú súnà níbo Muhammad sallallahu alaihi wasallam. àyè gba gbogbo àwọn èèyàn láti wí eléyìí láti máa sọ láti máa gbọ́ láti máa tẹ̀lé àyà ọ̀gbọ́n onísúnà lélẹ́kùn yẹn

láti fi gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n yà pàtí pé ọlọ́run sọ báyìí ànábì sallallahu alaihi wasallam sọ báyìí àgbọ́yé táwọn ẹni rè síwájú gbọ́yé látara ọ̀rọ̀ kíní kejì òlélẹ́yìí onísọ́nà ọ̀sọ̀ ètè rẹ̀ láti máa fi gbọ́ ìlú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá kọ́dà kó ṣe àdúfẹ́mi àtẹnìkọ̀ kan wa mímọ́ rẹ̀ pẹ̀lú kíkọ́ ni o à ń láti kọ́ nípa rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá yé wa pẹ̀lú àlọ́ òun náà ní ìjuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n pẹ̀lú mọ́lọ́n lọ́ka tuntun wọlé ń kéyàdó láwọn omi tọ́ ẹ̀ ká sì juwọ́jú sẹ́lẹ̀ fún bákan náà pẹ̀lú títẹ̀lé wọlé bàrọ̀ atúmìnà ṣíríkì wà áhìlì ká sì kọ́ pápọ̀ tẹ̀kú lọ́dọ̀ dípò níbi ẹ̀bọ àwọn tí wọ́n ṣe ẹ̀bọ náà. alìsísílámù màmúrún min àsìlámà gbólóhùn alìsísílámù ìwádìí wọ́jú tẹ̀sílẹ̀ alìsísílámù islam fúnra ara rẹ̀ bàbóòdùn wọ́n mú jáde látara asilama fíìlì asilama yuslimu islamun tàbí báyìí asilama yuslimu islam afuala yufuilu ifual olùkóyè abáyìí nìsí amana yu'minu iman tàbí báyìí ahsana yuhsinu ihsan ìpele mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn òsùn ọ̀kan náà lọ́ba wa lẹ́wọ́ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta martaba al-islam al-iman àti al-ihsan àárín wípé nǹkan kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta òṣùwọ̀n kan náà òun náà ní mẹ́tẹ̀ẹ̀ta bá wa bẹ́ẹ̀bù tó wá látara rẹ̀ ní asilama asilama yuslimu islam asilama lè ṣe ìdá ìdá nǹkan ọ̀dà làwù wọ́n bá ní pé lágbájá asilama lè ṣe ó ju ọjọ́ sẹ́fún kan nígbà tó bá ju tó bá gbà fún nǹkan yẹn pátápátá. asilama nafsahu lil qatli ayé kọ́tọ́ alil qatli tó bá ní pé asilama lágbájá lil qatli yẹn gbé lágbájá ó fi ẹ̀mí ara ẹlẹ́ẹ̀kú fún ọ pa ó fi ẹ̀mí ara ẹlẹ́ẹ̀kú pípa ayé kọ́tọ́ alil qatli ó tẹ̀rí bá ju ọjọ́ sẹ́lẹ̀ ikú pípa. wà asilama nafsahu lil shay ó ju ẹ̀mí ara ẹlẹ́ẹ̀kú kankan nínú èdè tó bá sọ bẹ́ẹ̀ ìdànkọ́jà láwo nígbà tó bá tẹ̀ fún kan yẹn tó gbà fún kan yẹn. wàlẹ̀ ìsìláàmù wá ìsìláàmù ìwọ́dìhì wal qasdi wan niyyati lahu azza wa jalla. tọ́ba lágbájá sí islam ìtumọ̀ rẹ̀ ni pé ó ju ojú rẹ̀ sílẹ̀ iwájú rẹ̀ ó ju iwájú rẹ̀ sílẹ̀ àti èrò inú ọkàn rẹ̀ àti àníyàn rẹ̀ ó gbogbo ẹlẹ́fọ́ lọ́wọ́ ọba bíyì ọba tó tóbi gẹ́gẹ́ bọ́lá ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا Ọlọ́run ní kò sẹ́ni tó ṣe rere tó ṣe dáadáa lẹ́sìn kò sẹ́ni tó dáa lẹ́sìn tó ẹni tó ṣe yíké ojú iwájú rẹ̀ lẹfọ lọ́wọ́ ọba tó sì jẹ ẹni rere tó sì tó wá tẹ̀lé ìlànà ànábìwa ẹ̀sìn ànábìwa Ibrahim tọ́jẹ́ tó dúró tọ́ tó dúró déédéé ànábì Ibrahim tó dúró tọ́ tó dúró déédéé aleyhi salatu wa salam suratu nisa òun náà ní aya yẹn wà ní aya one twenty nine ọlọ́run bá ilé kẹ́lá tó sọ pé bẹ́ẹ̀ man aslama wajhahu lillah yóò ti sọ lódodo ẹni yòówù tọ́bẹ̀ ilé juwájú rẹ̀ lẹ̀ fún ọlọ́run ọba wọ́n wà mu'min lónìí bẹ́ẹ̀ olùgbàgbọ́ òdodo ni kọ́lá ajruhu inda rabbih ìta rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ wọ̀ wọlé ọkọ̀ nàlẹ́ yìí wọlé ọkọ̀ yàtọ̀ náà. kò ní sí ìpayà lórí wọn níbi tí wọ́n lọ ìbànújẹ́ yìí tí wọ́n ti fẹ́ fi kalẹ̀ kò ní máa mú wọnú ọkàn wọn. Suratul Baqara àyà wọn tó ẹ̀kú lọ́lọ́ tó ti tẹ̀lé yìí. àyè àkùrọ̀sọ̀ ẹ̀mẹ̀lẹ̀wò nígbà tó bá ti àpamọ́ sẹ́rẹ̀ lílá ìfọlọ́wọn bá àǹtà wà àyíyá ní rọwọ́rọsẹ̀ wọ̀tẹ̀yàrá ní ó ti ṣẹ̀ta rẹ̀ fọlọ́wọ́n bá pé tó bóun ṣe fẹ́ ẹnu tó ṣẹ̀ṣà ìdíwọ́jú sẹ̀rẹ̀ lẹ̀ kì í ti pẹ́ nìkan mú léle koko kì í ti pé wọ́n jẹ́ ńpá láti ṣe ní ìdíwọ́jú sẹ̀rẹ̀ àti pé òun lọ ṣẹ̀ṣà kọ́ tẹ̀lé tọ́lọ́ wọ̀ọ́rọ́ ń fẹ́ dín wọ́n máa ṣàbà ó sì fi ń sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run ó fi nífẹ̀ẹ́ ọlọ́run ti ń jẹ́ ìsìlámù lélẹ́yìn wọ̀kọ́ olùhùn gbólóhùn rẹ̀ tó sọ pé àlè ti ìsìlámù ìwájú juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ pẹ̀lú mímọ́ lọ́kàn ṣoṣo wa huwa ifradullahi jalla wa ala bil ibada òun náà ní ìsìn ọlọ́run ọba ọba tó tóbi ọba tó ga kásẹ̀ láṣọ kásẹ̀ ní ọba kan ṣoṣo pẹ̀lú ìjọsìn fún nìkan níjọsìn tọ́sí wa hadha huwa ma'na tawhid eléyìí gangan ní ìtumọ̀ ìmọ̀lọ́run lọ́kàn ṣoṣo. wa man abada Allaha wahdahu ẹ̀ńtọ́ bá la sharika lahu lẹ́ni tí òun orogún kankan pẹ̀lú ọlọ́run ọba faqad istaslama lahu ó ti wájú ju wọ́jú sẹ́lẹ̀ fọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wa qawluhu gbólóhùn afọ́ni tí a sọ̀tọ̀ fún wọlé kí yá dùn láhùn bìtọ́ ìjúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run pẹ̀lú títẹ̀lé. àyè fíìmà amáraka bih ìjúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run ọba níbi tọ́lọ́run pa láṣẹ rẹ̀ kí ọlọ́run lọ fẹ́ eléyìí ká gbà fọlọ́run ọba lẹ́ẹ̀kan náà wọ́n máa nà ha kàáìn jíjúwọ́ ju tẹ́lẹ̀ fọlọ́hún níbi ìtọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọkọ̀ fún ọ pé ọ gbọ́dọ̀ sí ìjúwọ́ ju tẹ́lẹ̀ fọlọ́hún ọba ní níbẹ̀ náà ní tá ní Islam òlélẹ́yìn náà fi máa amaraka bí ní tẹ̀kọ̀ àlùkò níbi ìtọ́lọ́ ni ó ṣe wọ́n máa nà ha kàáìn tó níbi ìtọ́kọ̀ fún ọ tẹ̀sítẹ̀ níbo ó jìnà sí tọ́ àtọ́ subhanahu wa ta'ala láti fi tẹ̀ lọ́lọ́wọ́n ọba mímọ́ fọlọ́wọ́n ọba ti gíga rẹ̀ gbogbo bàyọ̀ tẹ́jà bá ti ń ríra rẹ̀ lẹ́nu tó ti pé ju ọjọ́ sẹ́lẹ̀ pẹ̀lú ti tẹ̀ lọ́lọ́wọ́n ibi àtẹ́tọ́lọ́wọ́n bá pé kó ṣe tó ti ń jìnà sí gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá jìnà sí lẹ́nu tí fi ń tẹ̀lé tọ́lọ́wọ́n irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe islam fọlọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá gbólóhùn àfa àtọ́sọ pé wọlébàárọ̀ àtòmínà ṣíríkì wa àhlẹ̀ ìjáwọ́jásẹ̀ ìjáwọ́jára ìyẹra kúò níbi ẹbọ títí àtàwọn ẹlẹ́bọ á yẹra kúò níbi ẹbọ àti kúò lára àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ á ní ṣẹbọ bákan náà kò ní jẹ́ fáwọn ẹlẹ́bọ náà látòjọ sí kíni o lájọ máa ṣe àyàfi níbi àwọn nǹkan tó jẹ́ nǹkan àpapọ̀ tá a lè ṣe ká má pàdé lé lórí bóyá lápẹẹrẹ nínú àdúgbò la àdúgbò tá a ti wà àti ẹni tó gbà fọlọ́hún àtẹ̀jọ́ gbà fọlọ́hún gbogbo alájọ sí àdúgbò yẹn àwa ń ṣe ìpàdé kí mọ́jọ́ bàjẹ́ àdúgbò ìgbékàdúgbò ọmọ bàjẹ́ tọ́ bóun láti wá ìlọsíwájú fún àdúgbò wa sẹ́yìn pé gbogbo wa wà bẹ́ẹ̀ ṣẹ̀rí islam ọ̀sàtà kọ pé nǹkan yẹn lè ṣe kí ni o kò lè jà wá papọ̀ mọ́ká sọ́ra o nípa ìmọ̀ wọlé sóòsóòsóòsóòsó tẹ̀lé rúurú àwọn báyìí láti mọ̀ wọlé tọ̀ wọn káàkiri ìdí òfin wa di wípé ẹ̀sìn rẹ̀ ò ní nítumọ̀ mọ́ ẹ̀sìn rẹ̀ ò ní ẹsẹ̀ rẹ yóò di nǹkan tó ṣe é pé o ti tà ní pọ́ńtọ̀ nítorí ayé fáwọn ẹ̀tọ́ ṣe fún ọjọ́ ẹni tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo aláti sọ̀rọ̀ àpò níbi ilé yẹn ìyìn tó bá jẹ́ pé o lè dà wá papọ̀ nínú ètò ayé tọ́lọ́wọ́n bá ilé fi ọlá tó jẹ́ pé kò ṣe léwọ̀ fún wa láti bára wa ṣe lórí rẹ̀ á gbìyànjú láti bára wa ṣe ìtọ́lọ́wọ́n bá ilé fi ọlá bá yà wá lórí ẹ̀ níṣẹ́ a gbà pé yíyà ni a sì ní a gbọdọ̀ fi bá wọn ṣe lábẹ́ bó ti wù kọ́ wọn. àjà ọjà fẹ́ kó níbi ẹbọ àti gbogbo ẹni tí ń ṣẹbọ. lónìí tá a wà yìí ṣe láti ráwọn kan tá a màmá ẹbọ pé ẹlẹ́bọ ni wọ́n a ti rí wọn pẹ̀lú sísí yẹn bẹ́ẹ̀ a sì mọ̀ wọ́n pẹ̀lú sísí yẹn. àwọn kan bẹ tó ṣe pé àwa ń wò wọn gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pẹ́ bọ̀ làwọn náà ṣe àwọn wọ̀nyí ìnira wọn pọ̀ lórí islam wàhálà wọn ọ̀pọ̀ lórí islam pé wọn lẹ́ẹ̀ máa rí bí eégún jáde wọn jọ jáde ìjọ tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ wọn ni ah masudi lèmi náà masudi ni mí mùsùlùmí ni mí subhanallah sọfún jẹ́ pé nínú agirimẹ́ǹtì nínú kọ́tọ̀dà tọ́wá fún two thousand and two fún ọ̀rọ̀ olóró fatai ń bẹ nínú wọn fatai níbi abakanà àtàì subhanallah ẹ wò báyìí irú rẹ̀ náà tí wọn alábàtàlẹ ó ní ẹ máa wo mùsùlùmí lèmi èmi èso lóró. fa inna lillahi wa inna ilayhi raji'un ẹ wá sọ mélòmélò ẹ wá fẹ́ sọ tẹ bá lẹ fẹ́ sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àlùfáà ẹgbẹ́ ẹlẹ́bọ ni wọn láwùjọ lónìí kẹgbẹ gbogbo ìpèsè oríṣiríṣi ẹni wọn ń ṣe kí ni wọn ń ṣe táwọn náà mọ̀ pé àwọn fẹ́ ṣe ẹ̀yọ́nú àgbà fún yàn sọmọ pẹ́ bọ́ nìyẹn ojúlówó ẹ bọ́ òun náà lè léyìn náà já sọ̀ra àwọn fẹ́ ṣe ètùtù ọ̀la àwọn fẹ́ ṣe fún yàn subhanallah àwọn sì fẹ́ sọ lágbájá àwọn fẹ́ sọ dolówó àwọn fẹ́ sọ dọlọ́lá gbogbo nǹkan tí yẹn sì máa fi ń sọ yẹn dọlọ́lá làwọn ní lọ́wọ́ á rí i pé ojúlówó ìṣẹ̀bọ̀ lélẹ́yìí ó dàbí òtí ìgbé kankan lọ sórí ta torí lọ́pọ̀lọpọ̀ tá a máa ń pèlè ẹbọ tán wá lágbájá ṣẹbọ júnior ìyá ò lẹrí mi kí n gbẹbọ lọ sórí taari ẹbọ ń bẹ nínú ọ̀rọ̀ ń bẹ nínú òṣè dákun ẹjẹ asọra fẹ bọ ẹbọ kékeré tọ́ bí rápálá wọn ló gbèsè ayé ẹsẹ̀ èèyàn ìyọmọ ẹ̀dẹ́ nìyẹn bàjẹ́ wọ ọlọ́mọdé kẹsì wọ́ bàjẹ́ ẹsẹ̀ yẹn ti ó ti forí sápọ́n láyé bíbáyìí هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ọlọ́ni ẹ̀ wá gbọ́ ẹ jẹ́ kí n fún yín níròyìn ẹ jẹ́ fún yín níròyìn kí n fún yín nírò nípa àwọn tó ti fún sófò tẹ́ òun náà làwọn tó ti pé àwọn tó ti pé iṣẹ́ wọn ti nù wọ́n láyé wọ́n sì lérò pé àwọn ti tẹ̀lé tọ́ba dá sí i àwọn ẹ̀dá pẹ̀lú àmójútó iṣẹ́ olóore àwọn ẹ̀dá ìtẹ̀lé tọ́lọ́ọ̀ tí ẹ̀ mọ́lọ́ lọ́kàn ṣoṣo ẹ̀jẹ̀ amójútó gbogbo ohun tó lè máa ba ẹ̀sìn ẹ̀dá jẹ́ ìdákan ẹ̀jẹ̀ ajínà sí ẹ̀jẹ̀ atakété sí ẹ̀bọ ètò oríire orí ibú ni o. ààrẹ nìkan ní ìsìnká ẹ̀kọ́ orúkọ tẹ ẹlẹ́bọ lòun subhanallah sẹ́mọ̀ kó burú jáì nílágbájá ẹlẹ́bọ ẹ̀bọ ajóríire ni ẹ̀bọ tí gbogbo àwọn tí wọ́n ti ń sọ fún wọn gbọ́dọ̀ bá nú ẹrù rẹ tuntun alẹ́ lẹ́bọ òun ni ọ́ jẹ́ pé orí ibú ń bẹ́ẹ̀ nú ẹrù ẹrù ẹni bẹ́ẹ̀ ewu àbàbà wa gẹ́gẹ́ bá a ti máa ń sọ wọ́n ní lágbájá sọ́ra ọ gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù o tọ́ bẹ́ẹ̀ lẹ́bọ lẹ́rù ní ọ̀rọ̀ tó tẹ̀lẹ̀ yìí hmm, yóò lè díẹ̀ o lẹ́nìkan wà lẹ́lẹ́bọ nǹkan lò lọ́dàkùn má ti wà lẹ́lẹ́bọ o lọ́dàkùn àbí ọ̀dàkùn má ti wà lẹ́lẹ́bọ o má ti wà lẹ́lẹ́bọ ṣé wá ní olùgbàfà fún wọn lọ́hùn ṣé wá ní olùgbàgbọ́ òdodo ṣé wá lẹ́ni rè lọ́dọ̀ wọn lọ́hùn ọ̀bá ìlẹ̀kẹ̀ ọ̀la àájà kúrò lára ẹbọ gẹ́gẹ́ bá a ṣe jáwọ́ jásẹ̀ lára àwọn tí wọ́n ń ṣẹbọ àní kún wọn lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kú múra sí mbẹ̀ ẹ̀sìn kú ní tẹ̀sí àní ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀ tàná o àgbọ́dọ̀ gbọ́ pínrín lẹ́nu bó ti ọ. dípò pé wọn náà náwó owó wọn rárá o dákọjá sọ́ra fún gbogbo àwọn ìṣẹ̀ṣẹ̀ burúkú yẹn ajá wájà sẹ́kọ̀ọ́ níbi ẹ̀bọ àti gbogbo àwọn tí wọ́n ṣẹbọ. alùbárò àtùmáyánná ha àlìǹfìtọ́ tí wọ́n bá sọ pé bàárọ̀ àdínú èdè lágbàwá ìjà wájà sẹ́ ló fi pé sóràtú tàwùbà nítọ́lọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ ní bàárọ̀ àtùmínà lọ́ọ̀hì wọ̀rọ̀ sóòlì ìjà wájà sẹ́ látọ̀dọ̀ ọlọ́run àtúndíṣẹ́ rẹ̀ kó ntinjẹ alibaro àìjáwájásẹ ìtumọ̀ ẹni kí èyí ó gégó lára nǹkan tàbí kéèyàn ó yẹra fún nǹkan wọlébọdà á ní ṣìrìkì àti títa kéde ìjìnà sí ẹbọ wà áhìlì ṣìrìkì àtàwọn ẹlẹbọ bí à ń dàn àdákéde àbùtìláàna ṣìrìkì bóòlù ó ti wá bóòlù ó ti jáwájásẹ kó bí ẹbọ ọkọkọ ní àdìsọkà pé ẹbọ orí ibú ni kì í sórí ilé ọjà kó bẹ́ẹ̀ pẹ̀lú wípé ọgbà pé rọ ni adùn ni òkú ni òkú ni bákan náà tọba ti wá ní èròǹgbà eléyìí pọtẹpẹtẹyìn dà ánìbò ọwọ o ọwọ àlè jìnnà sí i. wọtàtàkìdò wọtàtàkìdà wòjòba àìdáwà tìlì mùsùlùkì ó sì tún láti tọ́ka wípé ọ̀pá dandan láti mú ẹlẹ́bọ àwọn tó ń jẹ́ ẹlẹ́bọ láti mú wọn lọ́tà wọ́n láti tẹ̀síndò hóm àwòlíyà ọ̀ gbọ́dọ̀ mú ọ ní ọ̀rẹ́ ayò kankan o innama tattakhidhuhum a'da àwọn ọ̀tá ọlọ́run ni wọ́n ṣe ó sì mọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá náà. li'annahum a'da'u lillah torí pọ́ta ni wọ́n jẹ́ fọlọ́n wali rasulihi ọ̀tá ni wọ́n jẹ́ fún jìtẹ́ rẹ̀ wali dinihi ọ̀tá ni wọ́n jẹ́ fún ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kíọ́lá wala tuhibbuhum ọ̀gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn wala tuwalihim ọ̀gbọ́dọ̀ tì wọ́n lẹ́yìn wa innama tuqati'uhum fid-din ò ní bá wọn ti nínú ẹ̀sìn. wa tabta'ida 'anhum ó sì jìnnà sí wọn wọ́tà àtàkẹ́dọ̀kọ̀ ti lánàá máa ọmọ màálẹ́ yìí ó sì gbà pé tí wọ́n ń ṣe yẹn irọ́ ni àánú ni òfò rí. wàlá tó xibbu hom bil qawl ọ gbọ́dọ̀ fọkàn nífẹ̀ẹ́ wọn wàlá tó nàṣírò hom bil qawl ọ gbọ́dọ̀ ràn wọ́n sí pẹ̀lú ọ̀rọ̀ wọlfẹ́ẹ̀lì àti iṣẹ́ lè anahum àdáwò lè rọ́bì torí kọ́ta ẹlẹ́dà rẹ̀ ni wọ́n ṣe wà àdáwò lè dínì ọ̀tá ẹ̀sìn rẹ̀ ni wọ́n ṣe wàkẹ́ ìfọ̀tò wà níhìn bóòlù tí wọ́n fẹ́ bá àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn ọ̀tá ọlọ́run ọ̀tá àwọn ẹni tiẹ̀ bóòlù ti fẹ́ máa bá wọn ṣètò àwọn nífẹ̀ẹ́ wọn wọ̀hún àdá islam lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé ọ̀tá islam pọ̀nbélé òun náà ni wọ́n ṣe. láyé fi ànákàtẹ sẹ́sìlẹ̀mù ìlà kò tí ì tó kọ́ ọmọ sọ fún wa pé wọ́júwọ́jú tẹ́lẹ̀ fọlọ́ wà á ń jà látẹ̀tẹ̀ bá wọn omi náà ṣírí bó o ṣe ní wọ́n wọ́jú tẹ́lẹ̀ fọlọ́ àwọn arí ọlẹ́ni tó ọ̀jà wọ́n jásẹ̀ kó níbi ẹ̀bọ oní mo gbà fọlọ́n mo gbà fọlọ́n ó sì tó ń ṣẹbọ sọ wá gbà fọlọ́n ní tòótọ́ ni ọ gbà fọlọ́n ọ gbà fọlọ́n ǹjẹ́ lápẹẹrẹ tó súnmá tó súnmá ǹjẹ́ èèyàn lè bímọ lápẹẹrẹ bíbímọ tó wá bímọ kọ́ mọ́ ọmọ sọ fún bàbá rẹ̀ pé bàbá mo ṣe bí yín mo dúró ju sẹ́lẹ̀ fún yín bó ṣe wọ́n sọ fún bàbá rẹ̀ pé òun juwọ́ ju sẹ́lẹ̀ fún bàbá tún bá wọn ta bàbá ẹ̀ sí àwọn tó máa pé ọ̀tá ni wọ́n mú bàbọ̀ wọ́n máa tó bá wọn sí tó sì jẹ́ pé ọ̀tá gidi ni wọ́n tó tọ́ tóbi ẹni bẹ́ẹ̀ wá ju ọdún sẹ́lẹ̀ fún bàbá rẹ̀ ọ̀gbà fún bàbá ẹ̀ tán tó bá gbà fún bàbá rẹ̀ dáadáa pé ọgbà fún bàbá rẹ̀ kò ní bá wọn ọ̀tá bàbá rẹ̀ ṣe kò ní máa ran àwọn ọ̀tá bàbá rẹ̀ lọ́wọ́ lórí bàbá rẹ̀ oríṣi eléyìí títóbi fọlọ́wọn àní mú ọlọ́yẹ̀ tá a nífẹ̀ẹ́ wọn nínú ọkàn ara lábòtú kọ́mà torí ẹ ìwọ ń sọ pé ìwọ jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí rẹ ọ wá fẹ́ bọ́ sílẹ̀ gbogbo gbólóhùn ti tẹnu tiẹ̀ jáde ni pé ẹ̀sìn òpin mọ́ sòrò òun náà ti wọ́n sọ subhanallah ọ̀tọ̀ o ọ̀tọ̀ o hatta tẹ̀sífà bíi hàbìkì sífà títí tó fi gbàròyìn pẹ̀lú ròyìn ẹ̀ yẹn ni pé ó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́ àkọ́kọ́ pẹ̀lú pọ́ ọmọ tẹ̀lé tọ́lọ̀ ń pa láṣẹ rẹ̀ ó sì jìnnà sí gbogbo tọ́lọ̀ ọba ti kíni o tọkọ̀ kan pé kọ́ ọmọ ṣe. lọ lẹni tó fi rọwọ́rọ̀ tẹ̀ ìfẹ́nufẹ́dọ̀ ló fi dé lẹni tó nira kan sọ́dọ̀ lọ tó sì máa nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó tóbi bí ìfẹ́ kan ò lè ṣe déédéé rẹ̀ rárá. bákan náà ó sì tún gbọdọ̀ jẹ́ni tó ti pé ọjà wọ́jà tẹ̀ kù níbi ẹbọ àtàwọn tí wọ́n jẹ́ ẹni ẹbọ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìròyìn tó gbọdọ̀ gbà tó gbọdọ̀ gbàròyìn pẹ̀lú ẹ̀ òní alẹ́ ìsìláàmù lillahi bi tawhid ìjúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ ọba kọ́ bá aṣọ ni ẹ̀sánìyà ẹlẹ́ẹ̀kejì alẹ́kẹ̀yàdù láhùn bi tọ́ àìjúwọ́jú sẹ́lẹ̀ pẹ̀lú títẹ̀lé sálísà àlìbárọ́ àtúmínà àlìbárọ́ àtúmímá yòókọ́jú tawhid ìjáwọ́jáfẹ́ ìbọ́pábọ́sẹ̀ sílẹ̀ wó níbi gbogbo nǹkan tó tako ìmọ̀lọ́lọ́ kan wọ́n yóò lọ́ọ́dún tọ́ àjà gbogbo tí ó tako ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìlẹ́kíọ́lá á sì kí ni o á jáwọ́ jásẹ̀ kúrò níbẹ̀ yìí tó sì lè jẹ́ tí ó tako gbogbo nǹkan yìí ó ní kí ni o wọ́n mú wọ́n ṣíṣírí òun náà ní ẹ̀bọ̀ kájáwọ́ jásẹ̀ kúrò bí ẹ̀bọ̀ àwọn tí wọ́n náà lọ bá nínú ilé tó ní bàbá ilẹ̀ lè sọ ọ́dọ̀ lọ́rọ̀ àwọn àtisọ́kà tó ní ti gbẹ́dàkà lè sọ ọ́dọ̀ lọ́rọ̀ yẹn subhanallah tó ti gbé ìwọ̀ wọ ọlọ́run ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́run tó ti lọ gbé gbẹ́dàkà ìyẹn gba ọmọge o akọlọ ọba kọdà ń kọlà wa o ọlọ́dà máa bẹ̀ kó sóore fún wa o láti máa gbà pé gbàtí bá ń sóore yẹn náà sóore yẹn bá dé èkó náà ló sì kí sẹ́dá kan á ní gbàgbọ́ sí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀làdínlẹ́gùn yẹn bákan náà àti ìjà ọjà sẹ́kọ̀ọ́ níbi gbogbo tí ọ̀dà àtọ̀jẹ́ ẹ̀kọ́ rọ́ọ̀bì àní ẹlẹ́ẹ̀kẹrin alìbárọ́ àtìmí ní àlìṣir ìjáwọ́ jáde kó lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣẹbọ. ẹ̀fún wa ti ń kálí fún yín tiwa rárá ọ̀gbọ̀dọ̀ bá wọn ti ọ̀gbọ̀dọ̀ bá wọn ti rárá lakum dinukum waliyadin ẹ̀sìn tí ń bẹ fún yín o tèmi náà kó sì máa jẹ́ tèmi náà lẹ́sìn tèmi gẹ́gẹ́ fúnra rà tèmi. wa yatahaqqaqu hadhihi sifat àwọn ọ̀rọ̀ yìí ọ̀ máa wá sí ìmúṣẹ. wa bi tahaqquqi hadhihi sifat pẹ̀lú pé ìròyìn ọba ń wá sí ìmúṣẹ nínú ìgbésí ayé mùsùlùmí tẹ̀kọ́nù mùsùlùmí ló fi máa jẹ́ mùsùlùmí. àmọ́ ìdáná kọfọ sífatón wàhídà tíròyìn kan nínú ròyìn báyìí lè dínkù mínìhà nínú àwọn ròyìn tá a kàkálẹ̀ yẹn wà innaka la takunu musliman ò lè jẹ́ mùsùlùmí gidi o wà hadhihi al-kalimatu thalat àwọn gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí. lakasa sheikhu ta'rif al-islam tòun náà ni àfáwa sheikh muhammad abdul náà ti ṣe àkótá àkórí ìtàkùn ní ìjú islam wọ̀kàn mi ní ìnsáni mélòó mélòó ọmọ nìyàn láàyè àríkò máa nà islam tí ọmọ ìtumọ̀ islam lè anahu lam yẹsẹ ẹlẹmu hàdà ṣe torí pé kọ̀ọ̀kan nǹkan wọ̀nyí mà wọ̀lọ̀ kílàlà tí wọ́n bá sọ fún ẹni bẹ́ẹ̀ pé máa hùwà ní islam níta gbansata níta lọ́sàn gèrègèrè lójú àwọn èèyàn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ní máa hùwà ní islam kí ni islam ó dẹ̀ òṣèṣe báyẹn pé ń tẹ̀sẹ̀ mùsùlùmí ní ó béèrè lọ́wọ́ rẹ̀ yọba máa wò ní yéré ànímọ̀ wà ní islam òní lè sọ̀rọ̀ ọ̀nba ní sórí ní ìsìn islam tó ló ń ṣe lọ́ọ̀mọ́ yẹn ọ̀ya gba kíníkà sínú ìgbésí ayé rẹ̀ subhanallah ẹ jẹ́ àmọ́ islam wà o. tí wọ́n bá dé lọ́wọ́ ẹlòmíì pé kí ni islam dàmú yóò jẹ́ jawaban sahiha òní lè fi sọ́dà sọ́lá làáfíà tó múnádóko òní mọ̀ lórí tí bá dé lọ́wọ́ rẹ̀ pé ní kẹ́ni tí islam tọ́wọ́ atọ́sọ́ yẹ irú ẹ̀ máa tẹ̀lẹ̀ sí mùsùlùmí bí wọ́n béèrè kí ni islam lọ́wọ́ rẹ̀ kò lè díwò islam fáwọn èèyàn áá ah, ilé ìburú jáì ó burú jáì ó burú jáì ìdákanjá ṣọ́ra nípa ká di ẹni tí ò ní nímọ̀ nípa islam ọ̀tún bá ń béèrè lọ́wọ́ wa ká islam òun náà ní pàtàkì o ká islam ṣe pàtàkì púpọ̀ láti júwe ẹ̀ fáwọn èèyàn nígbà tí wọ́n bá ń béèrè lọ́wọ́ wa ni pé kí ni islam. bákan náà eléyìí táìmù yẹn kí nù. bí eléyìí ti lọ nìyẹn maratibu tin àwọn ìpele ẹ̀sìn làwọn afẹ́ sàlàyé alimaridabatul ula ìpele ẹlẹ́kọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ nínú ìpele ẹ̀sìn ó ní alìsílám ìpele islam wọ̀hún ọ̀sálàtò mọ̀rọ́ọ̀tì ìpele mẹ́ta ní islam ní ẹ̀sìn ní ẹ̀sìn àdínù ẹ̀sìn ó ní sàlátò mọ̀rọ́ọ̀tì ó ní ìpele mẹ́ta alákọ̀ọ́kọ́ ní alìsílám ìgbà àsìkò ìgbà tí yẹn juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́ntọ́ gba islam máànà lè mọ̀rọ́tàbà ìtì ń jẹ́ ìtumọ̀ mọ̀rọ́tàbà ó ní mọ̀rọ́ọ̀tì ó ní àdàrọ̀jà àwọn ìpele ìpele lẹ́yìn náà kúlìnà ìnà dínà sàlátò mọ̀rọ́tàbà dáadájú tá à ń sọ ni pé ìpele mẹ́ta ni ẹ̀sìn ṣèkínni o ló pín sí ba'duha a'la min ba'd apá kan rẹ̀ ga ju apá kan lọ. awwalu martabati min maratibi din ìpele àkọ́kọ́ nú àwọn ìpele ẹ̀sìn hiya al-islam náà ní ìpele ti islam thumma ba'daha al-iman lẹ́yìn náà rẹ̀ ìpele ti ìgbàgbọ́ thumma ba'daha al-ihsan lẹ́yìn náà ní ìpele ti ìṣerere jẹ́ni dáadáa. fal-islam awsa' islam ọgbòòrò púpọ̀ ìdíje islam ọkẹnu wal iman adiyam minal islam iman òun tún fún pẹpẹ ju islam lọ torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ mùsùlùmí wọn lè má jẹ́ mọ́mìnì àjẹ́ pé ìmánu tẹ́kínni o ó fún ó fún ju islam lọ islam fẹ́ ju ìmánu lọ tọ́ bákan náà. wal-ihsan aḍyafu min al-īmān martabatu ihsan kéèyàn tún wá dẹni rínú ẹ̀sìn òun náà tún wá fún ju ìgbàgbọ́ lọ àjẹ́ pé òun kàtá mọ̀ rí bí mọ̀sínú làwọn ẹni rí ó kéré tí èta mọ̀ rí nípa gbogbo pé mọ̀mínú làwọn ilé olùgbàgbọ́ làwọn ìsìláàmù yìí padà ìrọ̀tù islam ìrọ̀gbàká islam agbo islam wà fẹ́ àtọ́nù gbogbo rọ̀ báyìí. alimunafikuna yadkhuluna fiha munafiki wọlé sábẹ́rẹ̀ sábà ń pé mùsùlùmí mùsùlùmí àwọn munafiki wà ní abẹ́rẹ̀ ìyẹn pé náà tá a máa pé mùsùlùmí ni kíní wà o munafiki tẹ̀lé gbogbo ọ̀lẹ́ ọgbọ̀gbọ̀ ọgbọ̀lẹ́ ìyẹn pé tá ní ká sọ pẹ̀lú òtẹ́sí ó ti gbòòrò púpọ̀ tó kẹnu púpọ̀ torí pé múnàfíkì ṣe kíni o ìbẹ nínú rẹ̀ tá a pè ní mùsùlùmí. ìdàkọ́dún ilẹ̀ islam tó wá ti juwọ́ ju sẹ́lẹ̀ fún islam wọ́n á ṣe àrùhù tó ń ṣàfihàn islam wọ́n ti tẹ́sà mú bìhí tọ̀híràn tí wọ́n ti dún ní mọ́ islam yẹn ní gbangba. ìdà sọ́lù máa mùsùlùmí tó wá ń kírun pẹ̀lú àwọn mùsùlùmí ọ̀dàkù tí wọ́n ti tún yọ zaka wàhámìlú àmàlà tọ̀híràn tí wọ́n ti àwọn ẹgbẹ́ tó fojú hàn. يسمون مسلمين أكون مسلمين وتطبق عليهم أحكام المسلمين ìdájọ́ àwọn mùsùlùmí náà ni wọ́n ti lò lé wọn lórí fi dúníyà láyé wàhálà fún máàlì mùsùlùmí náà ìbẹ̀ fún wa tó jẹ́ ẹ̀tọ́ tó wà fún mùsùlùmí ọmọ jẹ́ tiwọn wà lẹ́yìn máa àlẹ́ mùsùlùmí tó sì jẹ́ ìwọ lọ́rùn mùsùlùmí ọmọ jẹ́ tiwọn náà. làkínà ń fi àkínà ṣùgbọ́n tó bá dàlù kìyàmà fi dàlù kìlẹ̀ asfali mí nàá jìdòjìdò ìsàlẹ̀ náà ni wọ́n máa lọ lẹ́hànà ń lé sàyìn dàhùn ìmánu torí pé wọn ò ní gbàgbọ́ gidi gangan tẹ́lẹ̀ wa innama indahum islamun zahiriyun faqat islam tó fojú hàn lásán ni wọ́n ṣe wọ́n ṣe iman. irú àwọn ẹni báyìí wọ́n mọ̀ abẹ ní sẹ́ jìdòjìdò ìsàlẹ̀ náà ọmọdé àlùkìyàmà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìdíkẹ́ láti ṣe àlàyé àwọn wáyé pé innal munafiqina fi darkil asfali minan náà wọn láti jẹ́ mùnáfíkì sọ́lá láti jẹ́ mùnáfíkì nítorí pé ìjẹ́ mùnáfíkì ó léwu fún ọ nínú ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bó ṣe léwu fún ọ nínú ìgbésí ayé rẹ. ìpele ẹlẹ́ẹ̀kejì wal iman wal ihsan ìpele ìgbàgbọ́ àti ìṣerere qawluhu wal iman gbólóhùn tó sọ pé wal iman hazihi hiya al martabatu thaniya ìpele ẹlẹ́ẹ̀kejì nìyẹn wal mu'minuna yatafawatuna minhum al-muqarrabun àwọn olùgbàgbọ́ òdodo náà yàtọ̀ sọ̀sẹ̀rẹ̀ àwọn jura wọn lọ ìbẹ́nu àwọn tó ti pọ́n jẹ́ al-muqarrabun àwọn ẹni àsomásọ̀dọ̀ lọ wa minhum al-abrar ìbẹ́nu wọn sọ ipá àwọn ẹni rẹ̀ ni wọn wal-muqarrabuna hum ashabu a'la ad àwọn tó ń jẹ́ muqarrabun àwọn alásùmọ́ sọ́lọ̀ àwọn làwọn tó ṣe pé wọ́n wà ní ipò tó ga jù wal-abrar dunahum àwọn tó tún tó wà wọ́n jẹ́ mọ̀kànnà ọ̀bùn náà yẹn ni wọ́n wà ní abẹ́ ẹ̀ka pàtì wọn lábẹ́ ẹ̀sìn wọn ni wọ́n wà wọn tó wọn. wàmí ni mo mú zọ́ọ́ ni mo náà sí bẹ́ẹ̀ náà ẹ̀dẹ́ ni tó sàbòsí fún ara rẹ̀ wọ́n lẹ̀ mọ̀rọ̀tẹ́kìbìlì kẹ̀bí rẹ̀ ọ̀lẹ́ tó dẹ́sẹ̀ ńláńláńlá alẹ́ ti híyà ju ní ṣírí àwọn ẹ̀sẹ̀ tó ti pé kò tó ẹ̀bọ títì. fọwọ́ mọ́mínú fáàtì kan olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n kò kí àwọn mọ́mínú nákẹ́sọ̀ ìmán tàbí ká sọ ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا lẹ́yìn náà jogún síra fáwọn tá a ti fọ̀ mọ́ nínú nínú nínú àwọn ẹrú wa faminihum ìbẹnu wọn zọọlì mo lè nàfẹ ẹntọ sàbòsí ẹmí ara rẹ wọminihum ìbẹnu wọn kò tẹsídò ẹntọ wà níwọ̀ntúnwọ̀nsì wọminihum sáàbì fún mi lẹkọọ ìrọ ti fi ìdìnnìlá ìdí ìbẹnu wọn tó fi wọn ti gba wájú lọ níbi iṣẹ́ olóore pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run láàlẹ kàwé ẹlẹfà sọlẹ mọbìnrin fadl kabir eléyìí ni ọlá àjùlọ dáadáa tó tóbi látọ̀dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá suratu zumar àyà tẹ̀tí tó ìrìn wa. wa qawluhu gbólóhùn rẹ̀ tó sọ pé al-ihsan ìrere hadhihi hiya al-martabatu thalitha ìpele ẹlẹ́ẹ̀kẹta nìyẹn wa hiya al-ihsan òun náà ní ìpele ìṣerere wa hiya an yuhsina al-abdu òun náà ní kẹ́rù ìṣerere fima baynahu wa bayna Allah láàrin rẹ̀ sáà ní ọlọ́run fi tó àǹtí náà lórí tẹ̀lé tọ́lọ́run. bákan náà wàzákẹ́rọ nàbí sallallahu alaihi wasallam ní ihsan anábì sì dákọ ìṣerere dáadáa yìí kọ́kọ́ lọ sọ báyìí pé ń ti jẹ́ dáadáa òun náà ni an ta'buda Allaha kọ́ máa sin ọlọ́run ka annaka tarahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó rí ọlọ́run an ta'buda Allaha kọ́ máa sin ọlọ́run ka annaka tarahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé fa ilam lam takun tarahu tí wọ́n ti fa innahu yaraka ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láàrin wọ̀ ọ́ àmọ́ ṣiṣẹ́ iṣẹ́ pẹ́tọ̀ gbọ́dọ̀ wọn rí wọ̀ bí wọ́n bá rí ọlọ́run ọlọ́run rí wọ̀ ọmọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọwọ́ àtúnṣe rẹ̀ ṣe dáadáa. àyè yakunu indaka ilmun yàkẹ́ni kọ́mọ wà lẹ́dọ̀ rẹ̀ ìmọ̀ aina ma kun rí ọ ní gbogbo òtí bá nínú ọkàn rẹ bẹ́ẹ̀ pé kò tó wà tọ́lọ́wọ̀n ṣe kí ni o tí ò rí wọ̀ ìyẹn ni ọmọ àfi ọlọ́kàn balẹ̀ lórí pé tó bá jẹ́ gbèsè ọrùn rẹ o ti fi wọ́n náà láti san gbogbo tó bá dà wà tọmọ ìyá papọ̀ yọmọ wà ní ẹ̀mí ẹ̀ wípé o tètè rí san o tètè mójútó ọlọ́run bá kọjá kù kọ́bí mi àtẹnì kọ̀ọ̀kan akọ́ bá san gbèsè tí ń bẹ lọ́rùn wa kó sẹ́dùn náà ti rọrùn àti rọra rẹ̀ kọ́lọ́ kó sì fún wa. wọ́kọ́lù wọ́kọ́lù martabatin laha arkanu gbólóhùn rẹ̀ sọ́n sọ yá ìpè nínú sílá pé wọ́n kún ló mọ̀ dábà ti gbogbo ìpele kọ̀ọ̀kan làhá àrùkánù ló ní àwọn orígun wọlé àrùkánù jẹ́ mọ̀rọ̀kùnù sábà ń sọ pé àrùkánù lóra lọ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ orúkọ lọ́jẹ́ fúrúkúnù ẹ̀yọ̀kan lókùnù ẹ̀yọ̀kan jámù rẹ̀ ní àrùkánù wa huwa ma yaqumu alayhi shay òun náà ní nǹkan dúró lé lórí igun kan orígun kan òun náà ní nǹkan yẹn dúró lé lórí torí gun ẹbí epo mbẹ ọdájú pé nǹkan yẹn ò ní ṣe kí ni òkò ní tọjọ kò ní tóṣù tí ó fi ṣubú. wal arkanu arkanu òun náà ni àṣẹyì wà arkanu ṣẹyì àwọn orígun kankankan jà wà níbo òun náà ni àwọn ẹgbẹgbẹ rẹ. allati yaqumu alayha tí nǹkan dò lé lórí wala yaqumu dunaha bẹ́ẹ̀ sì ni nǹkan ò lè dúró yàtọ̀ sí kó ní àwọn ìpìlẹ̀ tá a sọ khilafa shurut bẹ́ẹ̀ sì ni májẹ̀mú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwọn tọ́jẹmọ́ orígun yìí ọmọ wọnú sẹ́gbà mi yàtọ̀ sí ti májẹ̀mú wàhíyà tẹ̀kúnù kharijan ash-shay' mithlu shuruti salat bó ṣe wà nínú bó ṣe bẹ́ẹ̀ náà ló lè bọ́ta nínú nǹkan bíi gẹ́gẹ́ bí ká máa sọ̀rọ̀ bíi àwọn májẹ̀mú ìrun kíkí wàhíyà khariju salat kọ̀bílá ha ó ti wà ní kọ́rìjì sọ́lá májẹ̀mú májẹ̀mú tá a fi máa dírun fi máa lálàáfíà ìta ìrun lọ́wọ́ àyẹ̀ni pé síwájú kó tó di páàkì rùn láti kí ni o láti ní májẹ̀mú yẹn gẹ́gẹ́ bí àsìkò oorun lásìkò oorun ọba tó ìrun ọ̀la làáfíà gẹ́gẹ́ bí kéèyàn mọ́ra kó lóun ò ní sálùwà láwọn òṣèṣẹ́ yá mú òun fẹ́ nírun ara o gẹ́gẹ́ bí kéyìn ògbó òwò ara rẹ̀ ọwọ́sọ tí ó fi kírun kó lóun ò ní màmá ọwọ́sọ ni rárá o. àfúrásì agbègbè yẹn dáadáa o. tọ́ wà á máa àríkánù sọ́lá àwọn orígun òun tẹ̀ fẹ́ iná ha bìdà àkìlì ha ń bẹ nínú rẹ̀ mísìlò takbiratul ihram gẹ́gẹ́ bí kábàdà àkọ́kọ́ tẹ̀yìn fi máa wọlé síbi irun wọ̀kẹ́lọ́ àti fàtíhà ti kíkà àti fàyídà tàlà ṣe omi ní àti kanú rẹ̀ bí ti pasófo táàyè ti bá fa iná sọláta láti tẹ̀sọ̀ irun onílà láàfíà kàmáàlà òkò kódìkìdà ṣe omi àríkánì lìbàyàní àríkánì lìbùnìyàní gẹ́gẹ́ bí kọjá pé kéèyàn lọ sàfẹ́kù orígun kan nínú àwọn orígun lé tí a bá sàfẹ́kù rẹ̀ tí yẹn ti lé wa lọ padà jọ orígun mẹ́ta tí ètò orígun mẹ́ta wọn fi kọ́ tẹ́lẹ̀ wọn kà lọ pẹ́ agbègbè kankan lẹ̀ ni subhanallah àmọ̀ pé rúlé bẹ́ẹ̀ kò lè tọ́jọ́ kò lè tó so tí wíwó àti ṣogbo tí ó ti ṣẹlẹ̀ sí rúlé náà bákan náà fa innahu la yaqumu wala ya'tamidu so irú eléyìí ká lọ́mọ ẹgbẹ́ gbọ́ àwọn májẹ̀mú yìí tọ́wọ́ fún sọ̀láàtù tá a bá ti mójútó dáadáa ìṣèlọ́jẹ́ pé sọ̀láàtù wa tá à ń ṣe ṣẹ̀ni kò ní lálàáfíà tí ó sì ní gbádùn àrárá bí báyìí òun náà ni a dọ̀ sí insha Allah ta'ala lórí tí a ti bá wa sọ̀rọ̀ lé lórí nípa àwọn arántìkù dín àwọn ìpele tí ẹ̀sẹ̀ pín sí òun náà ni àyẹ̀wò ní òní insha Allah ta'ala ètò sí pé àbí ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run kò tún sí ọ̀nà ìfẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa láti mójútó àwọn nǹkan tó kù nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم